الحمد لله الذي جعل زكاة الفطر طهرة للصائم وطعمة للمساكين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واشكروا الله على نعمه الجزيلة وآلائه العظيمة الظاهرة والباطنة عباد الله اعلموا بأن زكاة الفطر هي صدقة تجب بالفطر من رمضان قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى عباد الله زكاة الفطر فرض على المسلم القادر لحديث عبد الله بن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاء من تمر أو صاء من شعير على العبد والحر والذكر والعنثى والصغير والكبير من المسلمين وأمر أن تؤدى قبل خروج الناس إلى الصلاة نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من المزكين ونسأله عز وجل أن يتقبل منا ومنكم صالح الأعمال إنه على ذلك قدير أدوك فون ولو وباوا ولو بتا أدوك فون òun náà lọ́ba tí ó ṣe ká máa yọ jákà a máa yọ zakatul fitr fún àwọn aláìní ọlọ́wọ́n bá ṣe ní sábàbí tí ààwẹ̀ wa tí ó fi mọ́ lọ síwájú ọlọ́run tí ó fi pé pérépéré ọlọ́wọ́n bá tún ṣe ní oúnjẹ tí àwọn tálíkà máa jẹ láàárọ̀ ọjọ́ ọdún yọ́ sáǹfà nífàwátá yọ́ yọ́ sàǹfààní fáwọn tá a yọ fún ọba tó gbélé ìkalẹ̀ fún wa ọba yìí náà lọ́ba tá a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ wọn ará lè ràtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ife kò sí ọba tí a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam à ń jẹ́rìí pé ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run yá mi nínú ẹ̀sìn wa ẹjá lọ lè sálẹ́kún bẹ̀rù ọlọ́run ọba wa káṣì máa dúpẹ́ a máa dúpẹ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wa lérí àwọn ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa àti gbogbo àwọn àánú ọlọ́run ọba tí ọlọ́run ọba aláà tó fi kẹwàá Islam ẹ̀sìn ọlọ́run ọba ni nínú àwọn àmì táà máa fi mà òun náà ni pé àánú rẹ̀ òun náà ni àwẹ̀ tá ń gbà ẹ̀yọ́ miami àwẹ̀ náà ń lò pín lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run àbíọ́ ẹ̀mí tó náà ni kọ́lọmọ́sà jẹ́ ọgbà já wa ṣe ti ọdún ní kọ́lọmọ́ ṣe ní àgbàmọ́fẹ́ ní kọ̀ọ̀kan ọdún zaka kan bẹ tọ́jú ọ̀ràn yẹn fún wa ní wọ́n pè ní zakatul fitr ó náà ní zaka oúnjẹ tá a máa fi ṣe fitr tá a fi sínú zaka oúnjẹ yìí ó yàtọ̀ sí zaka owó tábà ti ń parí ọdún àbí tábà ti ń parí àwẹ̀ à ń parí àwẹ̀ báyìí ká tó lọ ta'ala ọlọ́mọba ó ní qad aflaha man Ah, gbogbo ẹni tó bá ń yọ jákà tó ń yọ sàkáàtì yìí ó ti jèrè àwọn ẹ̀rẹ́ tẹ́lá láàfíà wọ́dákàrà sọmọ́rọ́ bí i ó tún wá jílẹ̀ ní tí rántí ọlọ́run ọba fasọ́lá ó tún wá kẹrù ìdí àwọn sàhábà wọn ní áyà yìí ìtí túnmọ̀nù ẹgẹ́ bí àgbọ́yí táwọn gbọ́lọ́dà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sàkánà àti rántí ọlọ́run ọba àti rúnà kọlọmọ́sàjọ́ ọlọ́run fẹ́ni ìdájọ́ rẹ̀ wọn náà ni pé dandan ni alẹ́lẹ́ mùsùlùmí lọ́kọ́ọ̀dìrì mùsùlùmí tó bá ti ní agbára bọ́yá gbààwẹ̀ àbíkọ́ gbààwẹ̀ bọ́yá láǹfààní àti gbààwẹ̀ àbíkọ́ láǹfààní àti gbààwẹ̀ gbogbo mùsùlùmí ìní ọyọ̀ jáka gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lágbàláyé tí wọ́n sì lágbára àti yọ ọ̀ràn yẹn ni kí wọ́n yọ afọ́ abdullahi bin umar radiallahu anhuma wọ́n ní farada rasulullah sallallahu káyọ jákà ní dèdè sọ́ọ̀hún kan sọ́ọ̀hún yẹn ò ní bí abọ́ tànábì ní ń pè ní jìríkà tànábì nínú làbídùn ni àwùsọ́ àmì ṣàìrì àbí wheat èyàn yọ alẹ́lẹ́ abdi gbogbo ẹni tó ẹrú tó bá jẹ́ mùsùlùmí yọ́yọ bí ọba lágbára olówó rẹ̀ ọba yọ wàlhórí gbogbo àtàjọ́mọlábí ayọ̀ wàzákàrí anábìíní dandan lérí ọkùnrin wàlúùnfà dandan ni lérí obìnrin wọ̀sọ̀gírí dandan ni lérí ọmọ kékeré kọ́lọ̀ ọmọ tàbí lòjọ ayọjáka rẹ̀ wọ̀lùkẹ̀bírì dandan ni àgbàlagbà mínàlì muslimin mínàlì muslimin tó bá ti jẹ́ musulmi òdodo ẹ̀rí ọmọ tó ti yapa ọlọ́mọsà sọ ní kọ̀ọ̀kan wọ́n bẹ̀ ayíjájọ́ka lérí ẹ̀ ọlọ́pìsì lóun fẹ́ máa ṣe ògbóhun ti yapa ọkọ̀ ní yọjáka a sì ní yọjáka fún ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa alhikimatu mímọ̀ ṣùràyíyàtíha kí ló dé tí ọlọ́wọ́ bá látó sí jáka yìí ní ọ̀ranyàn fún wa láti eré àwọn anábíwa muhammad sallallahu alaihi wasallam arrifqu bil fuqara òun náà ni ká lè jẹ́ kára ẹ̀kọ́ máa wá tọrọ bára torí tọ́lọ́n fi gbé kalẹ̀ nìyẹn kọ́mọ̀ sí mùsùlùmí kan tí ó máa tọrọ pé dákẹ́ bùnmi ní tí ń jẹ láàárọ̀ ọjọ́ ọdún torí ọdún yẹn ọjọ́ dùnnú ni ọjọ́ ọpẹ́ ni ìjọ náà ọlọ́mọjọ́ dìbànújẹ́ mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ ìbádọ́lá èyàn orísun ọlọ́wọ́ bá wa lẹ́yìn náà yóò tún já ń fà ní àṣìṣe tó ṣẹlẹ̀ nínú àwẹ̀ bóyá yìí tá a sì wò ọkàn sí kankan wò àbí tá a sì sọ ẹ àbáwọn ọ̀rọ̀ àpárá àlùfànṣá tọ́ka jáde lẹ́nu yàn tó sì jẹ́ pé ọ̀yẹ́kọ́ jáde bẹ́ẹ̀ àwẹ̀ yẹn ti láàyè nìyẹn jákàtà wáyọ̀ yìí lọ́lọ́wọ́ bá aláà òun ni ó fi tún àwẹ̀ náà ṣe ajẹ́ pé jákà yọ́ sàǹfàní fáwọn tá yóò tún àwẹ̀ wá ṣe yọ́ àwọn náà ebi ò ní pa wọ́n níjọ́ ọdún islam ẹ̀sẹ̀ anú ẹ̀sẹ̀ aláfíà ni afọ́ abdullahi ibn abbas radiyallahu anhuma farada rasulullah sallallahu alaihi wasallam wọ́n ni ànábì ṣe ní dada zakat alfitr tuhratan lis-sa'im yóò ma jẹ́ àfọ̀mọ́fàláwẹ̀ minallagwi wa rafas látara àwọn alfansa ọ̀rọ̀kọ́rọ̀ àtàwọn irọ́ oríṣiríṣi wa tu'matan lil-masakin wọ́n ó jẹ́ ìlálọ́lẹ̀ rà kọlọmọ́sà wọlá àánú ẹ̀ kọlọmọ́sà ìgbà fún wa sàkáàtì ó dé ọ̀nà yẹn lérí bá lé lé yọ́yọ́ ti ẹ̀ yọ́yọ́ tàwọn ọmọ yọ́yọ́ tàwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ọmọ tí ń gbé lọ́dọ̀ rẹ̀ wa àníyàn jákàdì tẹ̀ àlàníwá ulẹ́tì tó kọrọ́jú fi zakat al-fitr àwọn nǹkan wo láàmù táfi yọ jákà náà wọ́n ní gbogbo oúnjẹ tukhruju zakatul fitri mimma yaqtatuhu li muslimun yukalu wa yudakhar gbogbo nǹkan tá a mọ̀ pé ó lè dóúnjẹ láàárọ̀ ọjọ́ ọdún láwùjọ tiwa ìtí wọ́n bá sábà tí wọ́n máa ń jẹ gbogbo aná ti mọ̀ òun láfi yọ gẹ́gẹ́ bí ráìsì lápẹjúwe gààrí lápẹjúwe làbídùn ẹ̀sẹ̀mó fúláwà ẹ̀wà Jero, jẹ́ǹpẹ̀ ní gbogbo àwọn eléyìí àbáṣábà láwùjọ wa tabatiri kan bẹ́ kayọjá kan bẹ́ ká lè gbé fáwọn tí ó ní ẹ̀rí pé oúnjẹ ọ̀rọ̀ oúnjẹ ǹsìn zakatul fitri oúnjẹ là tá gbogbo erí kọ̀ọ̀kan sọ́ọ̀wọ̀n rasulillah

òun náà ni yọ́ ma dúó fún erí kan bẹ́yàn bá tó wá ní jìríkà agolo mílìkì tí wọ́n ti kó mílìkì kó mbẹ̀ agolo mílìkì tí ò sí mílìkì mbẹ̀ àwà kìbọ̀ ráìsì àbẹ́wà àbí gàrí àwà àwọn méjìlá mọ́ wọn fúnra mi lọ́fíìsì náà rẹ̀lẹ́ àná méjìlá lókùn gbogbo ìta ń gbọ́ tẹ́lẹ̀ pé mẹ́rìnlá ni kọ̀kọ̀rẹ́tì méjìlá agolo mílìkì méjìlá taaro ẹ̀wà àti gàrí síbẹ̀ ẹ̀yọ́ miami sọ́ọ̀hún ẹyọ ọ̀kan múdù mẹ́rin jìríkà mẹ́ta agolo mílíkì méjìlá ní ọmọ dúó fún erí kọ̀ọ̀kan à ń fọwọ́ bù yẹn ọwọ́ jọwọ́ lọ ọwọ́ mi kéré kúnkúlú báyìí ni ọwọ́ mi sì ní ọ̀fẹ́ dáadáa nígbà tí ní gbogbo àwọn irinṣẹ́ yìí kò ní ìdíkà tó dára wà láàmú mọ́ waqtul ikhraj ìgbàwó láwà yọ ìbádàlá ọlọ́run ẹ̀sìn islam dá púpọ̀ òun náà ló gbọdọ̀ jẹ́sìn ọlọ́run nítorí pé ètò tá a fẹ́ ṣe yìí ẹlòmí ìgbà tó yọ fún yàn ó lè má padà ló ń jẹ létọ́ ní táa yọ fún nígbà àwọn èèyàn bá dájọ́ sọ́dẹ̀ dájọ́ sọ́dẹ̀ yọ gan nínú àwọn tá a yọ gan alẹ́ ló ń jẹ létọ́ ni ẹ òun náà sọdún pẹ̀lú ìdùnnú ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọsàjá sọdún ayọ̀ kọlọmọsà àwọ̀ eléyìí má ṣe lágbà wọ́n ni amara rasulullah sallallahu alaihi wasallam bi zakatul fitr anabi pàṣẹ an tu'adda qabla khuruj an-nas ila as-salah àsìkò tá a yọ òun náà ni kátó lọ lè kírun eid onítọ̀ òun ti màpóhùn ti ní nǹkan kan lé tó wọ́n wá dé bá ẹ̀mọ́ bá darí eid kìí pé yọmọ lọ eid pẹ̀lú ìbànújẹ́ yóò ti ní nǹkan kan lẹ̀ wọ́n fi ní ká tètè yọ lẹ́yìn àṣùbà kí kálukú ti ní nǹkan lé tí ó pèpè àkalẹ̀ tí ó wá dé bá tàbá darí eid ó sì tọ́ ẹgẹ́ bí táwọn sọ àbàsọ afáwọ̀ abdullahi bin umar wọ́n ní ọ̀tọ̀ lásìkò ànábì tààjílò ha qabla alfẹ́t bí yawmin aw bí yawmin àwọn máa ń yọ jákà yìí tí ọdún bá kú ọjọ́ méjì àbí tó bá kú ọ̀la pé ọ̀tún lásọdún àwọn máa ń yọ ànábì sí màsí gbogbo ẹ̀ náà kí ó lè rọrùn fún tálíkà láàárọ̀ ọjọ́ ọdún náà ni ẹ̀yọ́ miami àwọn olùfáà ní ibi wọn bá ti wá kírun eid tó bá ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ̀sìn gbọ́dọ̀ má yọ torí dandan ni kọ yọ àmọ́ ládàá rẹ̀ ò tó tẹni tó ṣe kíní ẹni tó yọ kó tó di pé wọ́n kírun àìdì kọ́dà nínú ẹgbàá kan wọ́n ní òṣè sàárà ni àmọ́ ládàá rẹ̀ ò tó tẹni tó yọ kó tó di pé a àìdì ìbádàlá àyẹ̀ rúṣin ọlọ́wọ́ bá wa wọ́n lè yíze o ìkọ́rọ́jù lè kíma bí zakatul fitr sálẹ̀ wá fowó yọ ipò èlò ni wọ́n ta ìjìríkà ráìsì kan wọ́n ní 400 400 lọ́nà mẹ́ta wọ́n jẹ́ 12 kákùnmọ́kó 12 lé àwọn èèyàn lọ́wọ́ 12 12 12 ọmọ mẹ́rin lánà ọmọ mẹ́ta 12 lọ́nà mẹ́ta ọmọ márùn-ún fámílì mẹ́jọ 12 lọ́nà mẹ́jọ wọ́n ní sáà lè máa mú owó jáde cash láì ní ránjẹ wọ́n ní ká máa pín owó yìí aṣọ́lọ́láwọ́ fi èyàn gbọ́dọ̀ tó máa ṣe ìgbìyànjú kan máa pé ọdá ká tún ṣe báyìí àìbá sì já ṣe báyìí mo rò pé yóò tún dá àtàbá tún ṣe báyìí ipe ẹja fún wọn lówó ń pé owó náà oúnjẹ náà ni ó fẹ́ra ká máa wá máa sá máa lu ọpọlọ lẹ́yìn ìgbà tí násù ti wá táwọn ibi ti làámọ́lẹ̀ pé sọ àmì tamor wà sọ àmì ṣàìrì tamor oúnjẹ ni ṣàìrì oúnjẹ ni anábì ni tóhùmá anábì ni tọ́ọ̀mà tọ́ọ̀mà tọ́ọ̀mà tẹ́lẹ̀ masakin kọ́ máa jẹ oúnjẹ

Eh, wọ́n ní farada rasulullah sallallahu alaihi wasallam sa'an min tamr wa sa'an min sha'ir anábì ní wíìtì lílé yóò sọ àwọn ẹyọ kan ní ẹyọ ń bẹ̀ eléyìí ní làbídùn o sọ àwọn ẹyọ kan ní ẹyọ ń bẹ̀ bí wọ́n sì ń yọ́dá anábì jáde láyé ni ẹ̀ eh, wọ́n ní ìgbà tí súnà ti kílíà tó sì ti sàlàyé ń táà kò ní ìdíkà tó wọ́n máa dàrú mọ́ ó lè wá fún ìyàn lówó irú àwọn tó wà lábúrọ́dún sí lamẹ́ríkà London Paris Germany tó jẹ́ pé wọn ò rẹ́ni tí wọ́n fún mùsùlùmí kan tí wọ́n fún bẹ̀ yẹn kálukú kókó jambélé ni kálukú ń dágbé ni wọ́n láwọn èèyàn lè fowó ránṣẹ́ sí àwọn àfẹ́sì tí wọ́n bá trust ipe owó jákàwá ni ẹ bá wa ra àwọn èèyàn wọ́n wá ra tí wọ́n bá ra tán wọ́n wá yọ eléyìí ọ̀nà tá a lè fi gbà fún yàn lówó nìyẹn ẹni tá a bá fún lówó á nìkan bá wà rà ni bóyá láǹfààní àti ra àbọ̀nà wá jìn alẹ́ transfer owó sẹ́ńtọ̀ ọ̀hún bóyá nínú àwọn ẹbí wa àbí nínú àwọn ọ̀rẹ́ wa àbí àwọn ìmáàmù mọ́sálásì kásì fọ́lọ́wọ́ bá kọ́ wọn lọ́rùn ipò kìíní ọ̀ràn ni ó zakatul fitr ìmọ̀ mú ayẹ kú nínú àwẹ̀ ni ẹnìkan bẹ́ẹ̀ nínú wa tí ọ̀la ayẹ nínú àwẹ̀ bá ti jẹ́kọ́lẹ̀ kò sí kò sẹ́nìkan tí ọ̀sẹ̀ bá ṣe kára ló tó ẹ̀ àwọn nǹkan kan jáde lẹ́nu wa tí ó ọlọ́run ọbẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa agbára jákà náà kọ́lọ̀ mọ́sàdí á ní tàbá wá ní kọ́lọ̀ díá lè yọ ọlágbára ọlọ́run ọba wa àwọn wọláwà kó fún jama ibadallah wọ́n ní gbogbo àwọn tó bá ti ní bùkátà sí nínú àwọn aláìní opó ni ẹlòmíì náà kìí sopó àmọ́ tí ẹ̀gán fẹ́ lẹ́jọ opó lọ àwọn aláwo àwùjọ wa ẹ̀yìn àdúgbò wa ìmáàmù náà wà wo àwọn àwo ni wọ́n ní bùkátà sí nítorí ilé ọlọ́run mọ́sálásí èyàn méjì ní wábẹ̀ ẹni tó ti ní àtẹni tí ó ti ní ọlọ́run ọba aláà kọ̀ wá fẹnìkanlẹ̀ nínú wa àwọn tó ní oníkan máa ṣe sàárà àwọn tí ò ní ọlọ́run ọba nìkan máa jẹ sàárà àwọn méjèèjì àjọmọ́ wa dunnú níjọ ọdún ajẹ́ pé gbogbo wa kádàkùn torí tọ́lọ́run ẹ̀ndọ́lọ́wọ̀n ọ̀lágbára jákà tí ń ra bàtà ọdún kọmọ tí ń ṣe òun ẹ̀ndọ́lọ́wọ̀n ọ̀lágbára jákà oye tí ń lọ lè ra fìlà ọdún kọmọ tí ń ṣe òun táwọ̀ yẹn bá ti lọ ó ti lọ bẹ́ẹ̀ náà nìyẹn ẹ̀ tó bá jẹ́ pé yọba dí aṣọ yẹn lọ́wọ́ ẹ̀hẹ̀ gbìyànjú kó yọ jákà yẹn ẹni wọ́n ní kó fi jákà ẹlẹ̀ tó jẹ́ nǹkan kan o nǹkan bẹ́ o ẹni bá ń fọwọ́ bẹnu kọmọ́dùkú bẹ̀rẹ̀ náà lórí ní gbogbo olé o nǹkan kan o nǹkan kan o ọlọ́mọdé àbúrọ̀ kan lè wa lérí ọlọ́mọdé sànú ẹni kankan wa ọlọ́mọdé ràn wá lọ́wọ́ ọlọ́mọdé kún wa lọ́wọ́ ọlọ́mọdé aláàkó mú ìṣẹ́ àtọ̀síkó láwùjọ wa fastaghfirullaha innahu huwal وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن زكاة المال واجبة على كل جني قادر قال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ta dúpẹ́ fún òun náà lọ́ba tí ó dá ní mùsùlùmí òdodo ọlọ́run ọba náà ló ṣe zaka owó zaka towó ó sì ní dandan lérí àwọn tó ní kò dandan lérí gbogbo wa nígbà tá à ń sọ̀rọ̀ ọjà kalẹ̀ kan àtọ́mẹ́kẹ́ àtàgbà àtọkùnrin àtobìnrin àtẹrú àti olówó àmọ́ tó wá ti di zakati ti owó gbogbo akọ́lọ́ ń pè ọlọ́run fa àwọn kan yọ láàrin wa oníkànnàró gbogbo àwọn làjọ kàwé gbogbo àwọn làjọ kọ́ṣẹ́ gbogbo kéwú gbogbo náà ni àwọn jọ bí wa níbì kan náà àmọ́ Ọlọ́run bá aláàfà àwọn kan ọfà wọn yọ ọfà wọn yọ bá ṣe jòkó lẹ́mọ́ síláṣí yìí sìn asánlákẹ́ yẹn ńlá ni ẹlòmíyìn bó a wọ́n bá nígbà lé kò owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́mọba aláwọ̀ pàṣẹ ipé wà ákímù sọ́lá ọlọ́mọba ní dandan ní kẹmọ kẹrùn ẹmọ kẹrùn wà á tún zaka èyí tí zaka bá wọ́wọ́ yí ẹmọ yọ zaka ẹ̀ òróòró ní bẹ́yàn bá yọ tọba ìfọ́mọ́ màálù fún yàn wàhálà dé ìtọ́lọ́wọ́ gbà ìbínú ọlọ́run ọba yọ mọ̀ rọ kiri káàyàn mẹ́rin jáde láyé yọwà lọ lè wọ́n náà zakatul mal dandan ni ọlọ́run fún pàṣẹ ọ̀rọ̀ yan nírún ọ̀rọ̀ ni zakana ọlọ́run sọ fún anábì pé kó ti mìíràn wà lẹ́hìn sọ́dọ̀kà eré anábì lọ lè gba owó lọ́wọ́ wọn torí pé nígbà míì ahun lè mọ́jẹ̀ wọn wá ọlọ́run tó wá pàṣẹ fún anábì pé kó ti mìíràn wà lẹ́hìn sọ́dọ̀kà ọya zakawa lọ́wọ́ wọn tutọ̀hírùhùn sàkánà ó fọ̀ wọ́n mọ́ níbi gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ tó wà nínú ara wọn nínú ẹ̀ṣẹ̀ àbáwọn dàrúdàpọ̀ kan tí ma ń dàrú mọ́ olówó lọ́wọ́ tí ó ṣẹ̀ ní iye mọ́ pé ah, owó ìṣẹ́wà pọ̀ tó báyìí ah. àbáwọn ẹ̀ṣẹ̀ míì náà tó jẹ́ pé ó ti lẹ́yìn náà sàkánà yóò máa gbé wọn ga nípò níwájú ọlọ́run ẹni bá ti yọ zakat ọlọ́run ọba alá yóò lift rẹ̀ yóò tún ga nípò níwájú ọlọ́run torí ẹni tí ń tọ́jú ẹrú ọlọ́run ọlọ́run ní filẹ̀ kò sẹ́nìkan tọ́lọ́run dá sílẹ̀ ayé kọ́wá rahman lọ́lọ́run aláàánú ni àánú rẹ̀ pọ̀ débi pé gbogbo wa pátá lọ́lọ́run ní dáadáa fún àmọ́ nítorí kálí mọ́ títóbi òun ló fi gbé fáwọn kan ju ẹnìkan lọ ọlọ́wọ́ láwọn tí abòkún kí wọ́n bò fáwọn tí ó kù dẹ̀ káàtó fún wasalli alaihim kọ́ wá sàdúwà fún wọn tọba ti gbátán sàdúwà fún wọn inna salataka sakanun lahum so rádùwà tọba sí fún wọn yóò ma jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn lérí owó wọn àti lérí ara wọn àti lérí fámílì wọn a jẹ́ pé àwọn tàbá gbàsàká ìtọ́dá ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àmà ah, yọ gold náà fi ń yọ sàká nígbà àti silver sẹ́rí gold tí ọba ti wọ ìṣòro na mithikol ìwọ̀n ogún nínú àwọn tí wọ́n fi ń wọ̀n lásìkò ànábì ìgbà tí wọ́n kọ̀nfàṣẹ̀ sí grams tó dọ̀wá ń bí wọ́n ní 85 grams of gold ẹni bá ti ní 85 grams of gold tó bá ti ní nílé tó jẹ́ pé ó fi pamọ́ tí èṣe yìí tí ń lò sọ́rùn tí ń lò sọ́wọ́ o èyí tó fi pamọ́ sẹ́wọ̀n tó fi góòdì pamọ́ owó ló fi pamọ́ bílẹ̀ bá dáàsì yóò gbé jáde yóò dówó wọ́n ní ẹni bá ti ní 85 grams of gold ó ti sàkátì wo owó ẹ̀ tó ti wá di pé ọdún kan yípo bá tó ti fi pamọ́ wàhálà alayhi al-hawl yóò wá dáa sí 40 ìdá kan nínú 40 yẹn ogójì ìdá kan yẹn ni zakatọ́lọ́ ń fẹ́ ṣẹ́rí 39 tó kù yẹn eh ọlọ́run bá bùn kọmọ náà kan ẹ̀ tọ́bá wá lẹ́yọ̀ kan tó níwọ́n la nínú 40 nínú ogójì ẹyọ kan ní ogójì wọ́n fún 39 wọ́n ní kọ́ fún tálíkà lẹ́yọ̀ kan ọwá tó sàún débẹ̀ ọlọ́run bá aláàánà wá lérí fún ọlọ́run lérí fún tọ́wà ní báǹkì wọ́n ní àálọ́ lè béèrè lọ́jà wọ́dà kò nídìí kan ọ̀dọ́dọ̀ mọ́mù kò tó béèrè ọwọ́ àlọ́ lè béèrè lọ́jà ìpín ìlú ni wọ́n ń ta five grams of gold lásìkò yìí iye tí wọ́n bá ń tà á tọ́ bá ti ní iye yẹn lé sàkàtì owó rẹ̀ gẹ́gẹ́ bí àtúnṣe lérí ọ̀rọ̀ nisọ́ọ̀bù zaka tí àwọn moon committee tí wọ́n gbé jáde wípé ńlọkè ńlọlẹ̀ ni àmọ́ nínú ọ̀sẹ̀ bí méjì sísìn one million 837,520 naira 1 million 837,520 naira ẹni bá ti ní nílé tọ́dún kan yípo báwọ́ tọ́dún kan bá sì ti yípo náà ò lè yọ nítorí pé zakati wọ́ tọ́dún kan bá ti yípo bá ò lè yọ àmọ́ tọ́dún kan bá ti yípo bá tọ́ bá yọ ọwọ́ náà ọlọ́run sì dàn kan rú fún ọ ọ̀dọ̀ tí ń sọ yìí ní kí mọ́ sọ ọlọ́run lọ́sọ ń sì máa yà rẹ̀ wá gbogbo àwọn tọ́lọ́n kẹ́lá ni wọ́n ọlọ́run ní jí tí wọ́n dàrú o gbogbo àwọn tọ́lọ́n bá ti fà ọlọ́run ní sọ naira ọ̀dà sí 40 ogójì ìdá kan nínú 40 lọ́lọ́run bèè lọ́wọ́ rẹ̀ nígbàtà dá sí 40 ní tó gbé jáde òun 45,938 naira 45,000 naira àti náírà 38 naira nínú 1.8 ó lé ọlọ́run wá béèrè 45,000 naira àti kéńkélé ó béèrè lọ́wọ́ rẹ̀ ọwá ní ah ìwọ nìkan ló dá ṣiṣẹ́ ó ìwọ lè kó kalẹ̀ ó ṣé gbogbo àwọn tó ṣiṣẹ́ náà ni wọ́n dàbí rẹ̀ ṣé gbogbo àwọn tó gbìyànjú náà lọ́lọ́run fàlùbákà sí ìgbìyànjú wọn àbí wọ́n tó jẹ́ pé ó ní ọjà tó ń ta ọ̀fẹ́ ta mọ́tò ọ̀fẹ́ ta lé ọ̀fẹ́ ta lẹ̀ ọ̀fẹ́ ta sọ ọdún kan wáyé pọ́bá ò títa tí ọba fálù lẹ̀yẹ bàbá fi lè ta lẹ̀yẹ tán àbọ̀ ta mọ́tò yẹn àbọ̀ ta lé yẹn tán gbogbo tó bá ti gbé fọ́sẹ̀ ìlìlé tí ọba ti ṣe dédé owó tí sàkáwọ̀ tó bá ta kí yẹn tán ọ̀n tà tán báyìí ọfà sàkáyọ̀ mẹ́ àwọn pè ní ọdún kan wáyé pọ́bá ẹ̀tí nǹkan yẹta ẹbá ti ta owó lẹ nílẹ̀ ẹ̀yìn náà yọ zaka lẹ́yìn náà gbogbo àwọn tó jẹ́ pé a ní kápítà tàà fi ń ṣòwò rasulmal adáwójọ 2 million 2 million àwọn mẹ́wàá ó di 20 million tàà fi ń ṣòwò ṣe tí wá ti di lẹ́yìn ọdún kan ta fowó yẹn ṣòwò a yọ zaka jẹ èrè tí a rí lérí 20 million yẹn ó yá 5 million bá ní a 5 million yẹn má 20 million awa yóò zakatẹ̀ tí million bá ti wá pọ̀ báyẹn ọkàn yọ 1 million 837,520 mélòó lọ́wọ́ nínú million tó ṣe kí ni tó ní tó bá ti fàáyọ bẹ́ẹ̀ ọwà yọ 45,000 naira ní dèdè iye tó fàáyọ yẹn ẹni tí ó bá yẹ kó béèrè o torí zakat rúkínú min arkanil islam ọlọ́run tó papọ̀ mọ́ ìgbàgbọ́ ìrun ààwẹ̀ hajj zaka dandan ni ìtòfin jẹ́ muslim náà nìyẹn tó bá ti yẹ islam rẹ ti yẹ lóòótọ́ tó bá yọ àníkẹ́ oníkẹfẹ̀rẹ̀ mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ ló máa jẹ́ tó máa wá retí ìdájọ́ ọlọ́run kò tó kò láyé àtijọ́ alìkìyàmà abẹ́lọ́ wa wọ́n ti sàkàtì wo wa kọ́lọ́mọ́sàjọ́ ọ̀rọ̀ fún aláti yọ gbogbo nǹkan tẹ́yàn wá ń lò àwọn nǹkan tó ń lò million sàkọ́ọ̀wọ́ ọkọ́lé eh,

yọ wọnú ẹran yọ wà wọnú egun yọ ma wá ké yọ ma yọ ma aléha fi náà jahannam ọlọ́wọ́ bá ní ájú sínú náà jahannam ni tàbí wọ́n fẹ́ síbẹ̀ bàbá ó sì ní dáadáa dáadáa tí ọlọ́wọ́n bá aláàtọ́ fẹ́ fún ọ ó ní dáadáa tọ́lọ́wọ́n bá láti pèpè àkàlẹ̀ fún tó ń fẹ́ fún ọ bọ́ọ̀ bá ṣe wá yọ ọlọ́run ti kẹ́ àwọn ìyàkalẹ̀ tó fẹ́ fi jẹ́ ọ nínú àwọn dáadáa náà ni pé ọlọ́run bá aláwọ̀ sínà fún ọ ọlọ́run fún ọlálàáfíà ọlọ́run bá aláà yóò ṣe ọ ní olórí eré nílé ayé gbogbo tó bá ti ń ṣe ládùá àdúrà rẹ ọmọ sékíní àdúrà rẹ ọmọ tètè gbà àdúrà rẹ ọmọ gbà àláfíà ọmọ tó ọ ọlọ́run fi bárakà sáwọn ọmọ ẹ ọlọ́run fi bárakà sí àwọn ìyàwó ẹ fi bárakà sí iṣẹ́ ẹ wíwá ti náwó sí báyìí wọ́n bá ti náwọ́ sí ọlọ́run sì yọ́ sì máa tẹ́lẹ̀ fún ọlọ́run ọ̀rọ̀ yọ́ máa rọrùn àmúdi ásídẹ́ǹtì wàhálà kọjá owó mi kọjá ọ̀dànù àdánwò tí jálu kọ́mpìnì tí jálu iléeṣẹ́ ọlọ́run gbé pò fún àdéhùn ọlọ́run bá ní àmọ́ bẹ́ẹ̀ bá ní òun ò lè yọ nítòun ọlọ́run bá aláwa ní nàjà ànámà ní ọwọ́ tó bá ti dọ́rùn fàtókòwà bí hajjibá ohun ọlọ́run bá ní aṣọ owó yẹn aṣọ dínà a máa fi jo níwájú wẹ̀jọ̀ ní bó hàn a máa fi jo lẹ́gbẹ̀ẹ́ méjèèjì wọ́dùhóòrùn àmà lẹ́mà lẹ́yìn àdáma kanastun lè àfúsíkùn ọlọ́mọba ní owó tẹ́fipamá tẹ́yọ sàkàrẹ̀ òun náà lásọ dínà fún yìí pàtókù ẹmà wà bá yí bẹ́ẹ̀ pàtókù ẹmà jẹ́ lọ bẹ́ẹ̀ ma kún tún tẹ́kínì pẹ̀lú tẹ́fipamá nígbà tẹ́fowópamá ẹmà wà jìyà yóò wá jìyà nínú nádàsùkò àsìkò kọlọmọdé kálukú wọ́lọ lè wo ibo ló invest sí obìnrin ẹyọ sábà fẹ́ yọ sàká àwọn góòdì tẹ́ ń lò ètò ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ní pé wọ́n ní ẹlẹ́mọ̀ yọ ẹ̀ bẹ́ẹ̀ sì yọ kò burú àmọ́ ètò ni abẹ́ gbé sínú yàrá tó bá di ẹ pé kò sí nǹkan kan mọ́ èèyàn gbé lọ́jà yóò lè gbówó wálé gbogbo àtà sì jẹ́ olérí md company káàkiri ẹjá yọ sàkáàtì wa gbogbo àtà jẹ́ imam ẹjá ara wọn olówó létí tí wọ́n bá ti sọ fún ó ti kú lọ́rùn tí ẹ ó ti wà ní ọ̀run títí ẹ àwọn tí wọ́n bá sì wá bèèrè sàkáàtì lọ́wọ́ wa ká mọ̀mọ́ rò pé báyà àbí wọ́n wá tọrọ bára wọ́n wá wa irọ́ wọn wá bá wa mú àdánwò kúò nínú sẹ̀mí wa ni torí ni ẹni tí ó bá kírun yọ wọná bẹ́yàn

اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا ودعاءنا وأعمالنا وصدقاتنا وزكواتنا برحمتك يا رحمة الراحمين ووفقنا بليلة القدر يا الله اللهم وفقنا بليلة عزة اللهم وفقنا بليلة الرحمة اجعلنا من اتقاء شهر رمضان اجعلنا من الفائزين من المؤمنين من المسلمين من المحسنين امتنا على كلمة لا اله الا الله اللهم يسر قبورنا ويسر حسابنا يسر امورنا يوم القيامة اللهم ادخلنا دارك دار الابرار اللهم اشف مرضانا ومرضى المسلمين ورم موتانا وموتى المسلمين اللهم يسر امور الارامل والايتام والمساكين والفقراء يا ذا الجلال والاكرام اللهم وارزقنا أولادا صالحين وبنات صالحات بارك في أولادنا وزوجاتنا وأزواجنا وبناتنا وأولادنا اجعلنا كلنا أئمة الهدى أنت على ذلك قدير ربنا هب لنا من أزواجنا وسرياتنا كرة عيني واجعلنا للمتقين إماما صلوا يرحمكم الله واستغفروه إنه هو الغفور الرحيم